صلى الله عليه وسلم إن الدين يفر ولن يشد الدين أحد إلا غلبه متفق عليه أقول أبو هريرة رضي الله عنه ولن قبل يونسي وصوت أن محمد صلى الله عليه وسلم مثل عبادته دودة بن سينجاسين إنكاروني أن يكون واني منك كان لكوكو كوني ناسي أخي كاتنا ألا ملاك كاتنا بويلة àdíṣe ìbẹ̀rẹ̀ sàyí bọ̀kọ́rẹ̀ sàyí muslim eléyìí ni ètò wa ètò àdínú yóò èyí tí àwọn ṣẹ́kù wa àwọn ustaz abdulfatah ìsàrùmí tí wọ́n ń darí tí ń jẹ́tò yìí ní gbogbo ọjọ́ júmọ́ gbogbo ọjọ́ friday nírọ̀lẹ́ látago márùn-ún tago márùn-ún àbọ̀ lórí ìkànnì wẹ̀nyí ìkànnì alábàríkà royal fm ninety nílùú ìlọrin ní kwara state gbogbo tí bá rú wọlé fún nípa ẹ̀sìn wa a lè pe àwọn ṣẹ́kù wa bí fata sórí ago wọn 081 033 51549 lẹ́ẹ̀kan sí 081 033 51549 جزاكم الله خير الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يعده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة كل بدعة ضلالة وكل ضلالة في النار فهذا وقف ولا وضع أترايكاتي جيران فون أتواجه النبي ومحمد وقوا أرى لي النبي وصحابة النبي وقوني عبد الله كفي كي كفي كاري وقوان طبعا طيلا النبي كفي جوجو من القيامة وقواني وقوان لقاقو عبد الله كفي كي كفي كاري وقوان kọ́lọ́n kó fi àwọn náà sínú àwọn irú àwọn èèyàn bẹ́ẹ̀. gbogbo àwọn tí à ń gbé ètò àdínú yóò sọ̀rọ̀ nù òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí àmọ́ ní èmi ìrírí ńlá ìtààìlá tó máa ń wà pẹ̀lú àwọn ọ̀kan náà àwọn ṣòyókù wa tó ìrírí ńlá ìtààlá tó báyà máa introduce wọn sí gbogbo àwọn olùtẹ́tí wa ní àsìkò yìí mo kí wa gbọ́ àtàwọn gbọ́dọ̀ pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ètò tí o ní yìí lórí pé mo ti fi orí ètò kan tì ní ìjẹ́jọ́ òun náà ni ọ̀rọ̀ nípa ìbẹ̀rù ọlọ́run ọba adọ́lọ́run kọmọ́ṣà tí wá ní olùbẹ̀rù rẹ̀ so bismillah ta'ala tọ́pìkì mi náà ni màá tó mú ní òní òun náà ni muharrimillah maharimullah àbí ká pè ní muharamatu allati yani amara yani haramahullah ta'ala haramahallah subhanahu wa ta'ala àwọn nǹkan tí ọlọ́run bá ṣe ní ìwọ̀ tábà sọ pé kí ní haramu ni haramu ni so òun náà ni àwọn nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ tí àwọn afábá ń ṣàlàyé maharimullah wọn ni al-umuru allati haramahallahu ta'ala alẹ́ ọmọ òun ni àwọn nǹkan tó ṣe pé ọlọ́run ọba òun ni ó ṣe ní èèwọ̀ fún gbogbo àgbáńlá ayé fún gbogbo ẹni tí ń jẹ́ ọmọ ẹ̀dá ènìyàn tó bá ni ìtumọ̀ rẹ̀ ni pé èèwọ̀ yẹn yóò látọ̀dọ̀ ọlọ́run kì í ṣe nǹkan gbe tí àwùjọ gbé kalẹ̀ àbí ìran kan gbé kalẹ̀ àwọn ìlú kan ni wọ́n gbé kalẹ̀ pé kíní yóò déwọ̀ fẹ́rí pé tàbá wọn kan kọ́dà nínú ìlú lọ́rùn yìí tẹ́ bá wo mọ̀lẹ́bí mi ẹni pé a tó ń dánwò yín ẹ ti sọ nǹkan báyìí fúnra yín báyìí sọ e, kì í wá látọ̀dọ̀ látọ̀dọ̀ ni a kí n nǹkan yẹn ní tí a bá ní pé kìíní yé wọ ní ọgbọ̀dọ̀ jẹ́ látọ̀dọ̀ ọlọ́run àmọ́ ká nínú mọ̀lẹ́bí tí wàá yé wọ ni àwọn èyí ṣe nǹkan báyìí ẹ̀rí pa àwọn mọ̀lẹ́bí mi tán bá bímọ mo gbọ́ báyìí wọn yìí jẹ iyọ̀ wọn wọ́n jẹ àtẹ́ à ó yìí pé ẹ lásìkò yẹn padà débẹ̀ nǹkan na kó ń tó òní lórí ọ̀la àmàlẹ́ ayé yín ntọ́lọ́wọ́n ò ṣe léèwọ̀ fún yín ẹ̀ ń pè ní èèwọ̀ nǹkan yẹn sì lè ní ẹ̀sìn ọlọ́wọ́n ọba. tuntun afa bá ń ṣàlàyé wọn ni fama harimullah lẹ́sọ̀ àmúntẹ̀rẹ̀ kò fi ìjẹ̀mí ulmaasi ọ̀bọ̀hìrọ̀ wọ̀lbàtìnà wọ̀lkẹ̀dẹ̀rọ̀ wọ̀sọ̀rẹ̀rọ̀ tí wọ́n bá ní kíní yìí ìwọ ni gbogbo nǹkan ló kó sínú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó hàn èyí pamọ́ èyí tóbi èyí kéré so èèwọ̀ ó kárí gbogbo àwọn nǹkan yẹn nǹkan tó wá ṣe pé ò ní gbẹ̀sẹ̀ lérí rẹ̀ so kì í ṣẹ̀ṣẹ̀ láńlá kì í ṣẹ̀ṣẹ̀ kékeré kò lè pè ní èèwọ̀ sọdá kò ní ìsìn bá tẹ́yìn bá ní kẹ́nì kọ́ mọ́ jẹ èèyàn nítorí pé ó bímọ tó jẹ pé níta ìwò náà ni pé ń mọ̀lẹ́bí tiwa ìran tiwa àwọn èyí jẹ́ èèwọ̀ ni ká jẹ́ tàbí tọ̀ ntọ́lọ́run ní kí wọ́n mọ̀ jẹ́ yẹ́wà ní kánà lè jẹ torí pọ́n bímọ tó bóyá ní ìsìtọ̀ tẹ̀rùn tí kìíní bá ti jẹ tọ́jú ẹ̀ tó bá ti bímọ o àwọn àwa ìjò fún ọ wọ́n jẹ jò à burú àwọn nǹkan yẹn nǹkan tó lọ́wọ́ bá ṣe ní ìwọ̀ ni o kí wọ́n wá máa sọ nǹkan dèwọ̀ fúnra àbí kí wọ́n nínú náà lu ti wá ìwọ̀ ni nǹkan báyìí tó pé wá wọnú ayal Qur'an ẹ wọnú hadith ẹ̀rí àwọn kan bẹ̀ tó yẹ pé kì í ṣe ìwọ̀ tó kàn ní superstition ni kí àwọn náà kàn gbé kalẹ̀ khurafati ni ìyẹn náà wọ́n lákìyèsí àfi kéèyàn ó jẹ́ káwọn èèyàn mọ̀ di tẹ́ fi ṣe kọ́ mọ̀ jẹ́ pé torí tẹ́ bá ti pè nǹkan léèwọ̀ lọ́dọ̀ àwọn Yorùbá ìtumọ̀ rẹ̀ ní pé nǹkan yẹn wọ́n mọ̀ retí pé yóò ní repercussion pé yóò ní àbá yóò ní gbẹ̀yìn o pé yóò hun ọ́ o ìtumọ̀ rẹ̀ ní pé bẹ́ẹ̀ tó bá jẹ yọ̀ wọ́n ní ìsọ́wọ́n mọ̀ dẹ́rù bá pé yóò hun yóò hun so irọ́ sì ni irọ́ ni so bóyá ni pé yọ̀ọ́ kàn máa jẹun tí ó máa ìlú kan bá gbé kíní kankalẹ̀ pé á ah, kíní ìyàwó yìí ti ń lu wa èèwọ̀ ni ẹ̀yà kò tó ìlú ní pé ẹ má fi èèwọ̀ kún o àbí kẹ́ ìsọ̀dí rẹ̀ ẹ̀dí pé nígbà tá a fi wà ní kéèké àwọn kíní yẹn nìsín ó ti ẹ̀ ti dínkù ìlú gbà kan wọn ni wọ́n jòkó ní ẹnu ọ̀nà èèwọ̀ ní kí wọ́n jòkó lẹ́nu ọ̀nà ẹ̀ bá má pè ní èèwọ̀ ti kọ̀ da torí pé kíni téèyàn bá so gbogbo nǹkan báwọn pé ah, ó lè jẹ́ ìnira fún yàn gbogbo àwọn nǹkan báyẹn àbí àìjòkó àyà gbogbo tó àwọn onípe àìpọnmi alẹ́ ah, ó lè lọ fẹ́ pọnmi kí ọkọ̀ rẹ̀ ó yẹ àbí kẹ́sẹ̀ rẹ̀ ó yẹ sí kànga ẹ̀wọ̀n ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn àmọ́ tó pé ẹ̀ẹ̀kan díkà èèyàn mọ̀ ẹ̀dí rẹ̀ irú eléyìí kò bá a mu gbogbo àwọn nǹkan yìí náà nìyẹn gbọdọ̀ kíyèsí ẹni tó bá bẹ̀rù rẹ̀ tó tó pé máa ń sá fún un من الوقوع فيها وخاصة في خلوته وتكجوتي ما بعد دواء تجيكم طلعوا نشليوا أو كين دا إيشي torí máa ń wọ́n yan tó pẹ́ ẹ̀rí tí ó jáde bọ́ta tí ó máa lọ lè ṣe ń tọ́lọ́wọ́ ọbọ̀ ọ̀fẹ́ níta gbangba tí máa ń wọ́n tó kẹ́ tó kó ọgọ́rùn-ún yẹn jáde kẹ́ tó lórí ẹni tí ó lè jáde máa ṣe aburú níta gbangba kó lè yẹn lè mọ́rin mẹ́wàá nínú ọgọ́rùn-ún yẹn àmọ́ tó wáá pé nínú ilé ló ń kálukú wà hmm, sọpẹ́ bá rí tó ń kálukú mi ń nínú ilé rẹ nínú yàrá rẹ láàrin ẹbí rẹ ha subhanallah lómi ní níta àwọn ń pé so àwọn ìyàwó rẹ̀ ń mọ̀ àwọn ọmọ ń àwọn nǹkan yẹn nǹkan yẹn ẹni tó bá wá ṣe pé nínú ilé àwọn nǹkan tó yẹn kì í dán wò bí èsì ṣe ń yẹn <clears throat> àìbẹ̀dìnà tó bá ní pé ta lẹni tí yóò mọ̀ rí ọlọ́run ọba sìn irú ẹnìyẹn ni ẹni tó pé yóò bẹ̀rù oyè ni kò ní máa yapa àṣẹ ọlọ́run ní kọ̀kọ̀ gẹ́gẹ́ bí kì í ṣe yapa rẹ̀ níta irú ẹnìyẹn nínú hadith Aisha radiyallahu anha حديثا بين صحيح مسلم عائشة رضي الله عنها قل ما ضرب رسول الله صلى الله عليه وسلم قدتم شيئا بيده إن نبي فوال من كاري لاي كان نبي كان نيا نبي فوال لويا لكل لويا كل لين كان ولا امرأة ولا خادما قل النبي كنا يا وري يا ري هو مسلمين fi pé أني أني o ní o ní ẹgba fún ìyàwó rẹ àbí ìkúkú ń bẹ so ó jọ anabi sallallahu alaihi wasallam anabi òkè ń ná ànábì òkè na kọ́dìmù rẹ̀ bákan náà ìlà an yujahida fi sabilillah níta ànábì máa ń fi fọwọ́ rẹ̀ náà yẹn ni pé tó bá dé ojú ogun gbá wà ní alágbájá lẹ́gbà bó fi ọjọ́ jà ojú ogun ni ẹni pé nítorí tọ́lọ́run so kódà ànábì sallallahu alaihi wasallam ní pé nínú hadith yẹn ni pé wa ma nila minhu shay'un qattun fayantaqim min sahibihi illa an yuntahaka shay'un ní maharimillah ànábì yìí sì bá yẹn já kò wá bínú fẹ́nìkan ṣe nǹkan kan fún ànábì wa ní iṣẹ́ tán padà kí n bọ̀jà nǹkan ní mọ̀ ń bá yẹn já kí ni pé illa ayọ̀ǹda àjá maharimillah àti táwọn yẹn bá ń ṣe nǹkan tọ́lọ́wọ́n bọ̀ ọ̀fẹ́ láyé lànàbì mọ̀ ń bínú ẹ̀rí ànábì sallallahu alaihi wasallam tó ń tafẹ́ lómi ẹ̀rí pé maharimillah ó mi ká sallallahu alaihi wasallam mọ̀ ń bínú táwọn olúwọba kò fẹ́ tó náà pè ní maharim gbogbo nǹkan tàbá tí wọ́n ń gbọ́ ibi kìíní yìí ọlọ́wọ́ba ọ̀fẹ́ anabi sallallahu alaihi wasallam ọ̀fẹ́ kí o ti mọ̀ pé maharim Allah ó náà mọ̀ pé ní muharramatun àwọn nǹkan ìwọ̀ ọ̀nà nǹkan tó jẹ́ nǹkan ìwọ̀ Abu Hurairah radiyallahu anhu bí adéfì ni màá ti dúró mo fẹ́ àlejò tí mo gbà lónìí mo fẹ́ kán bá wa dáhùn àwọn question so bí àwọn question ta ti lórí àwọn topic tó ti kọjá ni àbí àwọn ọ̀rọ̀ míì tuntun tí ẹ̀ bá wò pé ẹ̀ fẹ́ jẹ jáde dákun sórí wọ́n tó wọ́n ní akíyín dákun jẹ́ ká parí program ìrìn àgbádùn yín àbí wọ́n fẹ́ ṣe tàálíkì wọ́n fẹ́ kọ́mẹ̀ntì lérí tí mò ń sọ̀rọ̀ lé lérí jẹ́ ká parí program tó ń tọ́ lọ́rùn ṣé rí question yẹn gbogbo àwọn tábà jáfa súnà wà máa pàtàkì rẹ̀ púpọ̀ jù torí pé ìdajì ìmọ̀ ni kí n bèrè yẹn nìyẹn husnul su'al nisful ilm kí wọ́n mọ ìbéèrè tó da béèrè ó ti fún ọ nípò tí mọ̀dájì tó fẹ́ tó fẹ́ mọ̀ yẹn ó ti kọ́kọ́ ní ìdajì rẹ̀ lọ́wọ́ náà nù. sọ àmọ́ pé kí agi ọ̀rọ̀ ajẹ́gi nìkan owó yìí kìí ṣe owó tí ẹ̀ lè máa wé tìfa ni owó tí ẹni táwọn èèyàn fi ń sponsor program fà sọ̀rọ̀ náà ni ọmọ bàyá ló jẹ́ bàyá ṣe máa ń lo owó tí wọ́n ti máa ń lo àsìkò wọn lórí rédíò ẹlòmí ó lo wákàtí kan ẹlòmí ó tún ní kò tó òun lò ẹ wàá wò pé kí ló fi wákàtí kan yìí ṣe ó ẹ̀rẹ́ lójú tó ẹ̀ wọ́n fà náà wà so ẹni lójútó rẹ̀ so náà ni pé irú nǹkan báyẹn dàpọ̀ ẹ má jẹ́ ká dànwò ní àsìkò yìí àwọn stars wọn wà pẹ̀lú mi àwọn sheikh wa Abdullah Ajikobi àwọn ni wọn wà pẹ̀lú mi so ẹ máa sí ojú òpó ẹ dákun ẹ ǹjẹ́ mo ṣàlàyé àwọn tí a máa ń sọ pé a fẹ́ kí wa a fẹ́ ṣe kí ní dákun jẹ́lẹ̀ ní àwọn míì wọ́n láwọn ọmọ nọ́mbà sí àwọn tó zero eight one zero eight five zero one three seven one zero eight one zero eight five zero one three seven one àwọn ustaz wa abdullahi ajikobi àwọn ni wọ́n wà pẹ̀lú mi ní orí ètò lónìí ustaz ẹ sálámà sí àwọn ará ilé. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum asalaam wa rahmatulahi wa barakatu. àtiwájú kí a tún bẹ̀rẹ̀ sí ni máa gba àwọn question so ẹ bá نصها يعني كلمة الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد adáwọ̀ pẹ́ fún ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ ní sallallahu alaihi wasallam ọba tí ó ṣe wá ní mùsùlùmí tó ṣe wá ní ọmọlẹ́yìn àríwá Muhammad sallallahu alaihi wasallam àwọn àlùfáà wa tí wọ́n ń ṣàlàyé fún wa nípa tọ́pìkì tí ọlọ́run bá subhanahu wa ta'ala ní ká máa gbọ́ ní èmi ó ṣe pàtàkì púpọ̀ ànábì tó pè ní himallah ànábì tún pè ní hima Allah hmm. àìfọgbà ọlọ́run aláwa hmm. inna li kulli malikin hima aláwa hmm. inna hima Allahi maharimu maharimu náà ni hima Allah àwọn ọgbà ọlọ́run ọba subhanahu wa ta'ala ìwọ náà ọgbà tó kọ́lé tán sí ọ̀rọ̀ àgbàdì ọ̀rọ̀ rẹ̀. ẹ̀tí alhamdulillah. ẹ kú nídìí rédíò yín ẹ tún kò ní rédíò ẹ tún kò ní rédíò jẹ nípa ìmọ̀ ẹ̀nà ìyẹ̀yẹ náà ni ẹni àtẹ́bí ìwà sí àtẹ́bí kékeré wọn ní sábà mẹ́yìn mẹ́yìn ẹ̀ hmm. ẹ̀ ti di wa lẹ́sẹ̀ mọ́ bíbá ọmọ nílé kíwú. ok ẹ̀yìn ìlú àkùnlọ̀ ká náà ìṣe àbẹ̀ṣẹ́ àkùnlọ̀ náà ṣe tó gbọ́ pé sọ̀rọ̀ nípa nínà tẹ gbọ́n pa pé àdúgbò sallallahu alaihi wasallam tí wọ́n kà fún wa pé ma daraba rasulullah sallallahu alaihi wasallam shay'an qattu biyadi kí a gbọ́ yìí dáadáa nípa pé anábì ò kí na kì í náyà kì í náyàwó rẹ̀ àbí tí bá jẹ́ pé má sì jihad fi sabilillah ẹ̀rí pé wọ́n di jihad fi sabilillah yẹn

àjẹ́ pé a ti tako súnà ní pé ọba ọ̀dọ̀ sálàm ni kò rí bẹ́ẹ̀ yẹn nǹkan tó ń tà láti fún ara gẹ́gẹ́ bí ọ̀sùn tó rọra gbà wọ́n ni pé àwọn tó máa ń náà nínú àbòsí mm-hmm. àbẹ́ni tó já pé yóò náà lọ́nà tó tọ́ yóò tún wá tayọ ààlà ṣẹ̀rí ọlọ́run bíkọ́ ní kan bá ṣọ lẹ̀ mm-hmm. ẹ̀sùn orí chia mm-hmm. ẹ wá sùn àga rọrùn wá sùn bẹ́ẹ̀dì rọrùn ẹ wá lọ kó pankẹ́rẹ́ wa àrùnmọ́ wa bó ẹ wà nọmọ lálàá sí yóò bá ṣẹ̀rí ọlọ́run wà ní kí ọlọ́run ẹ ti wọlé wàlékùn ìsẹ́lá wàlékùn ìsẹ́lá. Naam, ẹ káwọ̀. Hmm. Ok, ok. Hmm. Ah, irú eléyìí náà wọ́n ti fún wa ní àyèsí rẹ̀ nínú wáàsí tó ń bá wa ṣe tá a bá gbọ́ dáadáa nípa pé gbogbo àwọn eléyìí àwọn èèwọ̀ aládàáni ìwọ̀ tí yẹn kán ròyìn pa pé bọ́yá àbí lọ́dọ̀ tí wá o àwọn faramọ́ nǹkan báyìí ẹni tọ́lọ́wọ̀n bá ti ṣe léèwọ̀ ẹnìkan ò tó bẹ̀ láti ṣe léèwọ̀ o tán bá ní ẹ má jòkó ní ojú ọ̀nà ẹ̀yìn ọmọ aró kan ṣàlàyé àbí kan mẹ́rin wá pé níbo ló wà nù Kùránì níbo ló wà nù súnà Ànábì sallallahu alaihi wasallam tán bá هذا والله سبحانه وتعالى عليكم السلام الله وبركاته. نعم ẹ ẹkú ètò àfà ọlọ́run ìdàlàkà ìrìn. àmín program yìí program tó dáa ni lágbára ọlọ́run ẹ̀ ní o. sọ̀rọ̀ láti pàtó lẹ́jẹ̀. Assalamu alaikum. Wa alaikum assalam. Ẹ káàbọ̀. Ẹkú ètò náà. Ìbéèrè ló ti mú nígbà o. Naam, ẹ káàbọ̀. Naam, ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹ dákun látara àdéhùn kan tí a ẹ̀rú ọlọ́run kan wọn lọ gbogbo nǹkan tó bá fẹ́ pa abọ́yẹ́ kan ni àdídùn ni lọ́wọ́ kọ́ ti fi sílẹ̀ láìpò tó pa ẹ̀dá kò tó léyìí pé ọba mu àdúrà ti fẹ́ wọn ti bí ilé ìjálá kọ̀ọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀ńdẹ̀ nínú àwọn ẹranko kan tó jẹ́ síta àwọn kan ti ní ìgbàgbọ́ kan wípé àtọ́ bá pa ẹgbẹ́ bí àpẹẹrẹ wọ́n ní kí wọ́n bá pa nígbà pé èèyàn fi pọ́ńtìn sínú oúnjẹ tó jẹ tó ti kú wọ́n ní gbogbo nǹkan tí èèyàn náà bá jẹ pé yóò di pọ́ńtìn fún tọ̀hún irú àwọn ẹranko báyìí tí èèyàn máa fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ ni àbí èèyàn máa pa wọ́n ẹ̀dá kùtì ní. àwọn kan kíkan agbẹ́padà tí kí ọ̀fẹ́ pa kankan tí ọmọ ti bísí mi láyé. nípa kí ọ̀fẹ́ pa kankan tó já sí pé kí ọ̀fẹ́ fẹ́ pa kí ọ̀fẹ́ ti bísí mi lá ṣé báyìí nìsín eléyìí ò rinlẹ̀ ṣé báyìí nìsín kí ọ̀fẹ́ fẹ́ pa kankan ẹ̀kọ́ Islam kọ́ wa ṣé báyìí nìsín pé ẹnìkan pa kíní kan ọ̀dọ́ ọmọ náà ẹnìkan pa kíní kan ọ̀dọ́ ọmọ àlìjẹ́nà tó yẹ kí a gbọ́ nǹkan tí hadith bá ń ṣẹ́rí nǹkan tó bá fẹ́ pa inú ṣẹ̀rí ọlọ́run ọba àlekí ọlá subhanahu wa ta'ala tó bá gbé nǹkan tí ó ní wa lára mm-hmm. yẹn yẹn mú nìyẹn lára bí báyìí nìkan kankan yóò tààyàn èèyàn mọ̀ pé ah kìíní ìṣe mi léṣe gbogbo àwọn nǹkan yìí tí ó bá ti ṣe yẹn léṣe tó nǹkan tí yẹn lè pa ni mm. àwọn kan kò sí nǹkan tí ó lẹ́rìí ní ibẹ̀ ẹlẹ́ẹ̀kejì nìkan tẹ́ bẹ̀rẹ̀. ẹ̀rùn ni pé àlégbà kí wọ́n gbà pé ọ̀hún bẹ́ẹ̀ tí ọ̀pá àlégbà kí wọ́n ní ọ̀hún bẹ́ẹ̀ kò sọ́hun kankan níbẹ̀ kò yẹn lè pa kò sí nǹkan tí ń gbọ́ ọ̀hún nam ẹ̀nà àwọn ẹlò ẹ̀dà tó wọ́n bínú mo ti ń dá yín lóhùn. wàlékù sọlá tán o ìbéèrè lọ́wọ́ yín àràfà mo fẹ́ jẹ́ kẹ́ bá wa sí program mo fẹ́ jẹ́ kẹ́ ṣàlàyé tí ń yá nàbí kankan fún wa láwọn pàtàkì ànábì mo fẹ́ jẹ́ kẹ́ sí program kan special lérí ànábì tó ìbéèrè tẹ béèrè yẹn ó ṣe pàtàkì àbí tẹ àdúrásì yẹn torí pé ẹni tí ò bá mọ̀ yàn ló hmm. máa ń fi yàn ṣeré hmm. bóyá táwọn èèyàn bá mọ̀ Ànábì sallallahu alaihi wasallam ẹni tí ò bá mọ̀ Ọlọ́run bá ẹ máa sọ Ọlọ́run yóò máa sọ pé kí ni hmm. kí ni ẹ máa sọ Ànábì sallallahu alaihi wasallam ẹlòmíì ò ní kà fún mi lọ́kọ̀ọ́ ọ̀kẹ́ ọ̀gánlá ọ̀gánlá ẹ máa fi ọlá ìfẹ́ tẹ nísà nẹ́bí ẹ máa sọ bẹ́ẹ̀ kíkọ́ ọlá ìfẹ́ mi tí mo nísà nẹ́bí ṣẹ́ ti gbọ́. ọlá ìfẹ́ mi mo nísà nẹ́bí àwọn ọmọ ẹ̀kẹ́ ọba àwọn ọ̀gánlá ọlọ́sọ̀rọ̀ náà ẹ̀kẹ́ ọba. ìbéèrè lọ́dọ̀ yín ni béèrè méjì mo fẹ́ béèrè. àbẹ́rẹ́ alákọ̀ọ́kọ́ ni pé nísìnyí ṣé mo wọlé ṣé mo lẹ́tọ̀ọ́ láti kúnlẹ̀ kí n tí àwọn òbí mi àti kí n dúró náà kí n dúró kí wọn náà ni. ẹ̀kẹ́ ìdí ń bẹ̀ ni pé ṣé mùsùlùmí lẹ́tọ̀ọ́ àti máa jẹ bíi ejò àbí bíi òkété ṣé mm-hmm. mùsùlùmí lẹ́tọ̀ọ́ àti máa jẹ. ẹ ṣeun gan ọ̀gá ńlá naam ustaz ẹ̀ náà. jazakumullahu khairan ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹ̀ lẹ́tọ̀ọ́ láti fi wáyà kẹ wọlé láti kúnlẹ̀ láti kí òbí yín. ṣé báyìí ní sè é èyí ò ń ṣe pé báyà ẹ̀ fi lójú tì torí pé táwọn sọ pé mahari mọ̀ ọlọ́run pé ìwọ ní kíní yẹn gbọ́rọ̀ ṣe bí yóò ṣe lè ṣe fáwọn òbí yàn èyí lè ṣe fáwọn àfáàyàn torí pé ànábì sallallahu alaihi wasallam kò ní law kuntu amiran ahadan an yasjuda ahadin la marata an tasjuda lè wa tó yẹ báyìí nìsẹ̀ gbogbo ẹni bá ti ń bá yín fa àríyànjiyàn tó yẹ báyìí nìsẹ̀ ẹnikẹ́ni wọn àbí nǹkan kan máa kó mú ẹ̀rí wá nínú kìtàbù ọlọ́run kó mú ẹ̀rí wá ní súnà ní sọ̀rọ̀ lọ́wọ́ àdàsán tó yà sùkó wa so ẹ má ṣe bẹ́ẹ̀ fẹ́ nìkankan láti bẹ̀rù ọlọ́run ẹ má ṣe ní ti ọ̀yá jù o ẹ má ṣe pé wáyà àbí ọjà ti dá báyìí wọ́n ti ní má kúnlẹ̀ fún yín àmọ́ ẹ dáràn ládùúgbò ẹ má ṣe bẹ́ẹ̀ bẹ̀rù ọlọ́run ọba àlekí ọlá subhanahu wa ta'ala ẹ ṣe kẹ bẹ̀rù ọlọ́run ọba ni nípa tẹjọ àti ti òkété àwọn èjì ọ̀hún <laughs> ti kílẹ̀ pé wọ́n ọ̀dà táwọn ẹ̀jẹ̀ àkéjèjì lóògùn kéjèjì. àtẹ̀kété náà. ládùúgbò ohun tó máa bá ní kí ọlá ṣe ní halal tó pọ̀ yìí tó ń yàn wá kó lẹ́kí àwọn ọ̀nà fẹ́ máa jẹ ejò wọ́n fẹ́ máa jẹ kí ṣe gbogbo àwọn tó jásí pé kò ní wọ ipò tó bá yẹ pé nǹkan kan mìíràn bá ń bẹ nínú ṣẹ̀rí àgàtàrí pé nǹkan yìí kò sí tó burú mẹ́ta wọ́n wá sí kẹ́ ẹ sá gan wà ẹ̀yà ah, fún ó dáa jù. àlékún alájà ètò wọlé àlékún sàlámù. alhamdulilayi. alhamdulilayi rama. ọlọ́jẹ́ pẹ́ fún wa. Òkè ẹ̀ká ọmọ ọmọ ìṣúkúrá ẹ̀ṣẹ́ wọn. Àmìmọ̀ ẹ̀ṣẹ́ wọn. Ọlọ́run ní dọ́bà láàpá ìní ọ̀rọ̀. Àmìmọ̀ àmìmọ̀. Àwọn ìbéèrè ta fẹ́ bèèrè lọ́pọ̀lọpọ̀ ti bèèrè yìí. Àṣẹ aláàtọ̀. Ẹ̀ṣẹ́ wọn. Ẹ̀ṣẹ́ wọn. Ẹ̀ṣẹ́ wọn kó àtẹ̀lé wa ṣe wọn. Àmì ìjọsákun lọ. Ẹ̀ṣẹ́ wọn. Wa alaikum assalam.

ìgbà tí yẹn bá ti fẹ́ kí àwọn mọ́sálásí kí yẹn wá tóbi níwọ̀n bàbá yẹn. wàlẹ́kùn sàlám máa ń dá inú sáàbẹ̀ jù fún ẹgbẹ́ pẹ́pẹ́ alhamdulilah ẹ káwọn naam. naam ẹ káwọn sà. ok. Hmm. Hmm. Wàláì ìbéèrè lálá ilé ìsáàrù kí n kò pọ̀ rẹ̀. Òkè òkè òkè òkè náà ẹṣẹ́ ó dára jì. Náà. Ìdálà yẹn ní sókí tí yẹn bá tògbé níwọ̀nba nígbà tó ṣe àlùwàlá múṣẹ́ láti ní àbílé ni àlùwàlá rẹ̀ tó yẹ báyìí nìsín àbí tó lè fi kírun àbí ò lè fi kírun àti ká sọ pé ẹni yẹn ń kọ́ bó ṣe tògbé yẹn sálọ ara ti bàjẹ́ àlùwàlá rẹ̀ ìbàjẹ́ ló fìgbà tó bá fún ọ pé òun ò so yìí ti ń bá àlùwàlá jẹ́ kò ṣẹlẹ̀ sóhun ó sì mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kọ́ wọn pé ìtògbé yẹn ló máa ń pè yẹn lóyá tó wọ́n fi ẹ̀kọ́ bá àlùwàlá rẹ̀ jẹ́. ẹlẹ́ẹ̀kejì tí àwọn ọ̀gbẹ́ni wa kéré ọlọ́pàá wa ní ẹ̀sán olóore ẹ̀rí pé tàbá àkọ́ yẹn nípa ọ̀rọ̀ yàmùyàmù là ń sọ ọ̀rọ̀ kankan yìí ọ̀rọ̀ kankan máa bẹ̀yẹn bọ́ tó bá ti ní kankan ṣe pẹ̀lú pé à ń lọ sínú gbó afẹ́ lọ dẹ́dẹ́ hmm. ẹ̀kọ́ Islam kọ́ wa tó yẹ hmm. báyìí nísìnyí pa kíkọ́ yàrá bí ìrántí ọkọ̀ ọlọ́run ọba lè jẹ́ hmm. Allah subhanahu wa ta'ala fún tí a kọ́ lẹ́kọ̀ọ́ láti pé ó fẹ́ lọ pa ẹran wá fún wa èyí ń òòjọ́ tí oníyẹ̀mú yẹn mú ìjọ tó ní ti kankan yìí kí ọlọ́run bá wa san yín ní ìgbà wo láti kí ni ò ládàrúkọ náà bá sí. wọ́n jẹ kọ́kọ́ ẹja wọn lẹ́ẹ̀kọ́. ẹ wọ́n kọ ajá wọn lẹ́kọ̀ọ́ ìkíná sí tẹ ajá wọ́n kọ lẹ́kọ̀ọ́ àti pé kí ni nǹkan tó já sí pé tó máa fẹ́ lẹ̀ àti nǹkan tó máa fẹ́ pa ìgbà wọn náà dárúkọ Ọlọ́run ọba àlekẹ́ Allah subhanahu wa ta'ala àwọn kan oníyọ ojú sí wọn nígbà àwọn ànúgbó tó máa fi wá ìsọlọ́dọ̀ Ọlọ́run ọba tí wọn ní máa ṣẹ́ bọ́ gbogbo àwọn kan yìí ẹ̀kọ́ ọ̀tọ̀ ni fún gbogbo ẹni tó fẹ́ máa lọ sí à ń dẹdẹ ní inú gbó hmm. hmm. kì í sọ̀rọ̀ nípa pàfẹ́ pa kankan tí ó ta wá afẹ́ pa ènìyàn kẹsàn-án kó tọ́sán ní sinmi pé ọjẹ́ tó bá fẹ́ ṣọ ajá yẹn kalẹ̀ ọgbọ̀n sí bísímìlà àmọ́ ẹni tí ń lo kote fóun gan ó ní pàró lára olóńdè lásán bá pẹ̀rẹ̀ ẹ má jẹ́ o tó ajá tó di pàró mọ́ lọ́rùn pàdó ẹ má jẹ́ ẹni tó bá pa o tọ̀ ọlọ́wọ́ ṣàánú fún wa náà. aleykum ọmọ lọ sí owó àtọ̀dọ̀ dáa ní akúnlẹ̀ hmm. tí ló bá kúnlẹ̀ sí ó ọlọ́run àbọ̀dà ti dà kúnlẹ̀ ọlọ́run. ṣàyè ewu ńlá ẹ̀gbọ́n rẹ̀ fi. àwọn ọ̀tọ̀rọ̀ kó jazakumullahu khairan ìyàtọ̀ láàrin pé kúnlẹ̀ mo fẹ́ kí ọ ó yàtọ̀ sí pé bóyá mo fẹ́ ṣe kí ni o mo fẹ́ sọ fún ọ pé o ṣẹ̀mí mo fẹ́ ṣe kí ni o mo fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ẹ mọ̀ jẹ́ kí gbogbo àwọn ọ̀rọ̀ yìí ẹ mọ̀ jẹ́ àwọn da ogun ẹ̀ papọ̀ mọ́ra wọn nǹkan yín bọ́ọ̀lù ẹ̀ ń sìn ẹ fẹ́ mú nǹkan yín nìsín ẹ mọ̀ pẹ́ pẹ́ ẹlòmí ọmọ sọ pé ẹni tó bá níyàwó bá fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ tí ò ní tẹ́ wọ́n ní bọ́ sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ nǹkan tá à ń sọ ni pé nípa kíkí là ń sọ ọ̀fẹ́ kí ọ̀fẹ́ kí láàárọ̀ ni ọ̀fẹ́ kí lọ́sàn ni gbogbo àti bá ti tí à ní ìta àwọn àjọ ọjọ́ fún ìgbèrè ọ̀nà abẹ́yìn yọ láàánà sí ọ̀rọ̀. Ọlọ́run àti ọlọ́gbọ́n àpọ̀dọ̀ fọ́sọ̀ kọ́lọ̀ kó wọ́n bá ń dá àyàjọ àbá àbẹ́yìn olóyìn ọ̀dá. Èyí àpé ìyá àyàjọ bàbá yọ̀ bá dá ń kọ́ ẹ̀yìn náà kọ́kọ́ gbé wò ná. Sàpé àyàjọ bàbá yọ̀ bá dá lọ́dọ̀ Ọlọ́run fún yẹn fẹ́ ṣe. So ìtàkùn bisimilà. Kí Ọlọ́run kọ́ bá wa san olùbéèrè ìbéèrè yìí ní ẹ̀sán olóore. Ṣé rí gbogbo àwọn nǹkan tó bá jẹ́ ẹ̀sìn ẹ̀sìn tí yóò bá gbọ́ rí ìjọ́ kí èèyàn bá wọ́n fọ́gbọ́ bá yóò yàn lẹ́nu pé èé ẹgbà mí ibi ọ̀rọ̀ gbọ́n kan báyìí rí ìfẹ́ tó bá já sí wípé èèyàn bá lọ kọ́ ni lọ́dọ̀ àwọn àfẹ́sì ní gbọ̀ sí báyìí ṣé ẹ̀rí káfọ́ náà lẹ́bí ìtọrọ òun ni nǹkan tó fẹ́ ga ju ọlá ìyá mi àti bàbá mi lọ hmm. ọlá àfa àkóso kíní kan lọ ọlá ìlú kan gbogbo àwọn nǹkan yẹn agbọ̀rọ̀ gbọ́ yé anabi ní ọlá sallallahu alaihi wasallam láti gbọ́dọ̀ mọ́ respect ká nífẹ̀ẹ́ anabi sallallahu alaihi wasallam inú ẹ̀sìn wà ṣùgbọ́n àgbọ́dọ̀ ṣe kí ni o ààlè nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n ṣàábì rẹ̀ lọ. òfin yẹn ti di ìtọ́ ẹnu gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwa Yorùbá táwa fẹ́ sọ̀rọ̀ ọlọ́wọ́lá nẹ́bì ẹlẹ́fẹ́lẹ́mílẹ̀ fẹ́ sọ pé ọlọ́wọ́lá àtẹ̀sẹ̀ ànẹ́bì gan. tó gbogbo àwọn nǹkan yìí káwọn yìí pé ọlọ́wọ́ bá lè kí ọlá subhanahu wa ta'ala nìkan náà ní ọba tó já sí wípé wọ́n rán ànẹ́bì sí wa bá ṣe máa wá àtẹ̀gùn lọ́dọ̀ ọlọ́wọ́ bá ni ó kọ̀ wa kò sẹ́ni kankan nípa àwọn sàábì sẹ́ńtúrì alákọ̀ọ́kọ́ ọgọ́rùn-ún ọdún kìíní ọgọ́rùn-ún ọdún kejì ọgọ́rùn-ún ọdún kẹta àgbọ̀ ọlọ́run ọlá nẹ́bì rẹ̀ ṣé báyìí nìsín gbogbo àwọn nǹkan yẹn ṣẹ̀ṣẹ̀ dé ní tá ń fà kéèsì ara wa pé ní táwọn tà náà bá fi ṣẹ̀sìn ẹ mọ̀jà ara náà fi ṣẹ̀sìn o ó lè jó yẹn lára kọ́ tán yẹn lára kẹ́ni bí máa bínú kọ́ máa sọ gbogbo ẹ̀ ẹni kó mẹ́rin wá nínú kìtáàbù ọlọ́run kó sì mẹ́rin wá nínú súnà anabi sallallahu alaihi wasallam, sallam tó bá wá mú wá tó fẹ́ da nǹkan rú mọ́ ẹ lójú tó bá tó di kó mẹ́rin wá ẹ tún dé lọ́wọ́ àwọn afẹ́sìn sọlọ́wọ́ bá lẹ́kẹ́ ọlá subhanahu wa ta'ala kí bá a tẹ́lẹ̀ sọlọ́wọ́ rẹ̀ náà. aleykum salaam ẹ ti wọlé. alhamdulilah. hello à ń da yín lò. ìbéèrè tí mo fẹ́ bèrè pé ìgbàjọ́ dáhùn ọkùnrin kí ìyàtọ̀ àwọn ìwà àti àtẹ̀síwájú àti kìnìkì kan àtòmíjẹ ọ̀rọ̀ nígbà tí a bá fẹ́ pè a lè pè sí orí nọ́mbà mi lẹ́yìn ètò zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine ọ̀sítàbí ajíkòbí ẹ̀yìn ẹ̀pẹ́ nọ́mbà yìí fún ẹni tó bá fẹ́ béèrè béèrè ẹ dákun. zero eight zero six one three nine six three seven zero. ẹ pẹ̀lẹ́ kọsẹ. zero eight zero six one three nine six three seven zero tọ́ ìdílé láì tí ala tó bá tún di ní ọjọ́ mẹ́jọ tó máa pàdé alifata sọ̀rọ̀ ló ń dágbére àdáwọn sáàdù abdullahi ajíkòbí pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.